àti ní ẹ̀yìn odi ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà ẹ̀yin tẹ́ wà ní gbogbo àgbáyé káàkiri a kí yín káàbọ̀ sí orí ètò wa ètò yín agogo ayọ̀ tí wọ́n bá sọ pé ru ẹran wo lódógò sọ́ọ̀dọ̀ yín kẹ́ sọ pé ẹ mọ́ wọn ní owó àmọ̀ yín ọmọ àmọ̀ yín àlàáfíà tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀ àmọ̀ yín ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere olórin kan ló kọrin kan tó sọ pé bàbá fọjá gbé mi ò má má jẹ ǹjá bọ́ torí ìwọ làbíyamọ ọ̀run bàbá fọjá gbé mi ò má má jẹ ǹjábọ́ torí ìwọ làbíyamọ ọ̀run èèyàn bí èṣù èṣù bí èèyàn ẹ yàgò lọ́nà o jésù mi fẹ́ wọlé èèyàn bí èṣù èṣù bí èèyàn ẹ yàgò lọ́nà o jésù mi fẹ́ wọlé èèyàn bí èṣù èṣù bí èèyàn wọn máa yàgò lọ́nà tẹ́ bá débi iṣẹ́ wọn á yàgò tẹ́ bá débi eré wọn á yàgò nínú ilé wọn á yàgò tẹ́ bá ń jẹ wọn á yàgò tí ẹ bá ń sùn wọn máa yàgò lórí ètò wa ètò yín agogo ayọ̀ lónìí a máa mú bọ́n ṣe ń ta oríṣiríṣi aṣọ ìbílẹ̀ wa fún yín ní ìlú South Africa a tún máa sọ̀rọ̀ síwájú lórí ìlú a tún máa mú oríṣiríṣi nǹkan wá fún yín pàápàá jù lọ ìròyìn ayọ̀ kò gbẹ́yìn ẹ pa ẹ má ṣẹ́jú ètò ń tẹ̀síwájú. èèyàn ṣẹ̀ṣẹ̀ yún ẹ tí o lè wá ayé ń bí ọmọ èèyàn náà bíi tónítọ̀hún o pàṣù náà kó o tó kú o àwa ń bẹ láyé àwa ń bẹ láàyè nínú ọlá pẹ̀lú dẹ̀ra pẹ̀lá ńlá fíà ṣukuralilayi àdúpẹ́ o gbogbo ẹni tó wà láyé tó wà láàyè ẹ máa dúpẹ́ ẹ dúpẹ́ ẹ̀mí ẹ dúpẹ́ orí ọ̀fẹ́ ẹ dúpẹ́ àánú olúwa wọ́n ní kò gbowó kò gbòbí kò gbà nǹkan kan lọ́wọ́ mi o wẹ́rẹ́ ló bá mi ṣe oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi ìròyìn ayọ̀ ní ọpọ́n sunkàn ní ọdún tó lọ wọ́n ní ó pé ọgbọ̀n ọdún tí àyìnlá ọmọ wúrà tí ó kú àwa wo ṣàkáàkiri àwa ní kí ló dé gbogbo àwọn bàbá wa àyìnlá ọmọ wúrà arúná ọ̀ṣọ́lá àkí ń gbọ́ orin wọn àwa lọ káàkiri a fi ọ̀rọ̀ wá gbogbo àwọn èèyàn lẹ́nu wò wọ́n wá ní àwọn ọmọ òsìn wọn ni wọ́n ṣe kó ga sókè bí akànlélé wọ́n ní wọn ò fẹ́ gbọ́ nǹkan kan tó ń ṣẹlẹ̀ nípa àwọn bàbá wa ní ayé àtijọ́ a tún wá ní kí lóore tí àkìkí a kò lè máa rí lára àwọn fídíò yìí kí wọ́n pò pọ̀ kán ṣe kó dùn kán gbé ohùn yẹn sí kán wá ṣe gbogbo fídíò yìí fún wa wọ́n wá sọ pé gbogbo nǹkan tó wà ń ta lẹ́ẹ̀ni pé àṣà ti ń kú ọgbọ́n ti ń kú pé kò sẹ́ni tó fẹ́ gbọ́ irú àwọn orin yẹn mọ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn bíi Ṣẹ̀fíù Aláwo tí wọ́n wà níbi ọgbọ̀n ọdún tí Àyìnlá Ọmọwúrà tí ó kú àdúpẹ́ lọ́wọ́ àwọn àjọbíewé àwa fi wákàtí ẹ̀wọ̀ irọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pàápàá jùlọ ẹ̀yin ògo wẹ́rẹ́ ẹ gbìyànjú kí ẹ máa gbọ́ lára àwọn orin àwọn àrùnà àwọn àrùnà ìṣọ̀lá Àyìnlá Ọmọwúrà ọgbọ́n bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tó jinlẹ̀ tó rinlẹ̀ òun ló wà ń ṣùgbọ́n nǹkan ni a gbọ́ lẹ́nu àwọn tó jẹ́ onígbàgbọ́ wọ́n nínú púpọ̀ nínú àwọn orin pé wọ́n á kí ifá wọ́n á kí èṣù wọ́n á sọ oríṣiríṣi nǹkan a kò mọ nǹkan tí a lè sọ sí ìyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ bá ní nǹkan tí ẹ lè sọ lórí ọ̀rọ̀ tí mo gbé kalẹ̀ yìí ẹ fìwé ránṣẹ́ sí wa lórí agogo ayọ̀ at planet image dọ́síodọ́sẹ́dẹ̀ agogo ayọ̀ at planet image dọ́síodọ́sẹ́dẹ̀ nǹkan tí ẹ máa fìwé ránṣẹ́ sí ni pé àwọn orin àwọn Haruna Ìṣọ̀lá àyìnlá ọmọ wúrà kí ni ò dá ń bẹ̀ kí ni díẹ̀ tí a kò lè máa gbọ́ irú àwọn orin bẹ́ẹ̀ ẹ gan pa ẹ má ṣẹ́jú ètò ń tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín agogo ayọ̀ olórin kan adéwálé àyùbá ló sọ pé èmi ò ní fọwọ́ òsì júwe lé bàbá mi èmi nìjẹ̀bú láti nàìjíríà o èmi náà wá ń sọ pé mi ò ní fi ọwọ́ òsì júwe lé bàbá mi ṣùgbọ́n ẹlòmíì máa ń fi ọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ tí ò ní mọ̀ báwo ni ẹlòmíì ò mọ oríkì títí ẹ̀ ní ìlú tèmi ní ìgbà àtijọ́ kí ó tó di pé mo wá di òpó ọlọ́run wọn máa ń sọ pé èmi lọ́mọ ọ̀tún ajaga jígì ànàbóra òkè àgbò ẹni ará òkè àgbò ń fobi kan tára ọ̀yọ́ ń fojú di ṣùgbọ́n láti bí ọdún díẹ̀ sẹ́yìn mo wá change oríkì mi mo wá lèmi lọ́mọ alágbádá inú alágbádá ọlá aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn òòrùn ọmọ níṣẹ́ fàyà tí ọba tí ń rọ́ni tí ń tẹ̀lé ní ọba tí ń rọ́ni tí ń wà lẹ́yìn ẹni oríkìrì nǹkan tí a fẹ́ mú wá fún yín lónìí ní ìlú ìyá tí mo ti wá àwọn náà pè ní ìwo tí ò nílẹ̀kùn tí wọn ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ni wọ́n fi ń delé ẹgbọ́n kan tí àwíṣẹ́ sọ nípa oríkì. káàbọ̀ padà sí orí ètò wa ètò yín agogo ayò abala ètò bó ṣe ń lọ làwà a wá fẹ́ bá àwọn òǹkọ̀wé sọ̀rọ̀ olórúkọ púpọ̀ ni wọ́n àwíṣe fáyéṣe rotimi ọ̀tá ìbáyọ̀mí ọlọ́run ni ò jẹ́ ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín agogo ayò. ẹ ṣe àdúpẹ́. àwọn aráàlú máa fẹ́ mọ irú ìwé tí ẹ ti kọ. ẹ mo ti kọ ìwé kan náà ni mo ti lè gbé jáde àwọn tí mo ti kọ pamọ́ tí mi ò tí ì ní àǹfààní àti gbé jáde síta ó tóbi mélòó kan fún àpẹẹrẹ lágbára ọlọ́run bí ọlọ́run mi ti ń bẹ èyí tí màá fẹ́ kí n tètè gbé fáwọn òǹtẹ̀wé nìsín ni oríkì orílẹ̀ tó jẹ́ pé ó kéré ó pọ̀ oríkì orílẹ̀ ìran méjìlélógójì péré lọ́lọ́run ní kí n ti parí iṣẹ́ lé lórí ṣùgbọ́n èwe tí mo kọ́kọ́ kọ ni ìwúre ìyẹn ti wà ní ìta mo fi sọrí ọmọ ọba ọlágúnsóyè lọlá mo ti kọ́ láti bí ọdún mẹ́rin àwọn iléeṣẹ́ àṣà àti iṣẹ́ ọ̀nà ọ̀ṣun state ọ̀ṣun state council for art and culture ló bá mi gbé ìwé náà jáde láti bí ọdún mẹ́rin sẹ́yìn ẹ púpọ̀ nú àwọn aráalé tó ń wọ̀ máa fẹ́ mọ̀ pé kí ni ìwúlò oríkì ní ilẹ̀ yorùbá. ẹ ṣe ìwúlò oríkì ní ilẹ̀ yorùbá á ní bí ò sí oríkì a ò mẹ́wẹ́ láì sí oríkì a ò mọ òwe ìtumọ̀ ẹni pé bí ò bá jẹ́ ẹni tí wọ́n fi kì mí ẹ̀ nímọ̀ bí tí mo ti wá o fún àpẹẹrẹ apá kan gbàjọ apá kan ìlà ọ̀ràngún lèmi torí pé ìlà làǹbà bá láti mi ti wá sí gbàjọ gbà tá bá jẹ ní ìlà ọ̀ràngún ọmọ ọba ni wọ́n ń là òun náà fi ń kì wá sí ọmọ ọ̀dọ̀fin olúmọ̀ọ́sì àti àyàwé ọmọ ọ̀ràngún lè là àwọn èèyàn ní àṣẹ là mi ì ṣe là ìgbàjọ ni mí ṣùgbọ́n ká ní kò sí irú oríkì bẹ́ẹ̀ à ní mọ ibi tí a ti wá ìwúlò oríkì ni pé ọmọ ibi tí ràn rẹ ti wá kò sẹ́ni tí ó kí oríkì ẹ̀ tí inú ẹ̀ ò ní dùn kò sẹ́ni tí ò lóríkì nílẹ̀ yorùbá bí ìbá sọmọ yorùbá ló kù ìwádìí níwọ̀n bá bi tí ọgbọ́n ti wá mọ ni pé yorùbá nìkan ló lóríkì lágbàáyé yorùbá nìkan ló lóríkì lágbàáyé nǹkan ńlá sì ni mo mọ̀ púpọ̀ nú àwọn tó ń wò wá lé máa fẹ́ sọ pé ah, ẹ kí oríkì àwọn ìlú méjì mẹ́ta fún wa káwọn náà lè kán lè jẹ ẹ̀. ẹ fún àpẹẹrẹ tora ṣìwèrè èèyàn ní ba ilé ìyá ẹ̀ jẹ́ tó ṣe bí òwe o ìgbàjọ tí èmi ti wá olókeke la sọ bàbá wa lóde ìgbàjọ ẹ̀gọ̀dọ̀ kan tiẹ̀ mi aṣọ òde rẹ̀ sí èyí ẹ̀rí lọ́jà ni ẹ̀rà mi wá kiri njó ṣẹṣẹ kúdú ọlọ́ọ̀lá lé ọ̀tán lọ nírè mọ́ rárá mọ́ ọmọ agbódókòrò nínú iye ọ̀kọ̀ọ̀kan la jí ẹ̀bí dàpọ̀ fún àpẹẹrẹ irú àwọn ẹ̀ṣọ́ ọkọ̀ yìí jagunjagun làwọn ẹ̀ṣọ́ ọkọ̀ yìí ọmọ agbọ̀nlọ́ náà máa kú tapó tọrun àjàngbodò rìgì ọ̀fà tarùkẹ̀rùkẹ̀ irú àwọn olómù apẹ̀rán ẹ olómọ àpẹrán ni wọn ọmọ ọlọ́rọ̀ agogo àṣegbà lọnà tó mú ọmọ gbáyẹkẹ gbáyẹkẹ gbáyẹkẹ adìyẹ òkùnkùn ẹ mọ gbọ́dọ̀ gbáyẹkẹ lójú oníṣẹ́ bẹ́ẹ̀ bá gbáyẹkẹ lójú oníṣẹ́ oníṣẹ́ bàbá wa ní mú wọn jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkọ̀ọ̀kan ló níbi tí bàbá wọn ti wá. kí èmi àti yín ká má ba àjà ẹ máa kí oríkì ibi tí màmá tèmi náà ti wá tẹ́bà dẹ̀ tí mo máa bá yín jà ní o ẹ máa kí oríkì ìwo. ẹ ẹ ṣe ẹ rí i pé níbẹ̀rẹ̀ mo ní tó tó ṣe bí òwe àṣìírí ní ìyá ẹ̀ jẹ́ torí pé wọ́n ní ọ̀bọ òsèyàn ọ̀bọ òsèyàn ọ̀bọ ń balẹ̀ yẹ̀ jẹ́ agilé títónlé baba tiẹ̀ sí wọ́n ní agbèrèrè ní gbèrè pàdé òkun àlùkò sẹ̀sẹ̀ ní gbèrè pàdé ọ̀sà odídẹrẹ́ òfẹ́ yẹ jámọ̀ ní gbèrè kolúwo ọmọdé ọba ọmọ adigbégbá ajékarí ọmọ atẹ́nigbọ́lọ́ ọmọ atẹ́nigbọ́rẹ́ ìwo baba tí yóò tiẹ̀ nílẹ̀kùn ìwo ní kọ́kọ́rọ́ ẹrú lásán báyìí ni wọ́n fi wọlé tiwọn nílùú bàbá wa olúwo ní ibẹ̀ wọn nílùú odídẹrẹ́ odídẹrẹ́ òfin ẹ̀yẹ ìjámọ̀ mo rò pé ẹ̀ ní bá mi jàmọ́ bàbá <laughs> torí ẹ ti ní ajá tí ìbá lè kí orí mo rò pé bóyá ẹ bínú pé mo tẹ́ lọ́rùn kínkínní. ẹ tẹ́ mi lọ́rùn gan mo wá fẹ́ béèrè kí ni díẹ̀ tó jẹ́ pé irú àwa báyìí a lè a kì í fi oríkì pe ọmọ àti pé tí wọ́n bá kí oríkì èèyàn kí ni ó máa ṣẹlẹ̀ sẹ́nu kí ni àǹfààní ẹ bá bẹ̀rẹ̀ sí kí oríkì mi sìn kí ni àǹfààní tí mo fẹ́ jẹ́ mbẹ̀. ẹ àǹfààní tẹ́ jẹ ni pé inú yín gbọ́dọ̀ dùn bódà bí ẹ bá mú àdáda ní pé ẹnìkan sẹ́yìn ẹ sì gbọ́dọ̀ jọ para yín lónìí bára àwọn bàbá rẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ ní ìlú yín tó jẹ́ pé bóyá èdè òdìmọ̀dé rẹ̀ sà ni bóyá olómù àpèrán ni bóyá ẹ̀ṣọ́ ọkùnrin ni pé ìwọ ọmọ ogun lọ́jọ́ bàbá yín ìbínú bẹ́ẹ̀ mọ́ hùwà yìí mọ́ inú ọdún ọmọ tèmi wọ́n ní ẹ̀ǹta bí lọ́jẹ̀ tí òjò èèyàn bá bímọ lọ́jẹ̀ tó ọmọ àlè lóyè àwọn ọmọ ọlọ́mọ nù kán gbé lọ nìyẹn ọmọ tèmi ńlẹ́ o máyọ̀wá àjọkẹ́ ẹ̀ la káàárọ̀ o kì í ṣe kó ní how are daddy ó bá jẹ́ pé mi daddy kì í ṣe pé ó gbọ́dọ̀ kan kó àkúnlẹ̀ kí mi ọmọ tèmi kékeré báyìí lèmi ti kọ́ ní èrèwájú ọmọ ilé èrè ọmọ àkòdì ni ó ó bá béèrè lọ́jọ́ mi pé kí ni ìtumọ̀ àkòdì máa ní bàbá tèmi tó jẹ́ ọ̀dọ̀fẹ́lẹ̀ gbájọ láti nǹkan ogójì ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ èmi ni mo nínú gbogbo àwọn ọmọ tí bàbá bí èmi ni mo kọ́ bímọ sákòdì ìtumọ̀ àkòdì ní ààfin ọba bàbá tèmi nìkan ló lákòdì ní ìgbàjọ ẹ bọ́ bí kìí ṣe pé ṣùgbọ́n àfi ń sàlẹ̀ tó rẹ́lòmíì á ní àkòdì pé kí ni ìtumọ̀ ẹ̀ pé àkòdì ṣé inú mansion kan tí gómìnà àkòdì nílé tí àgbà ìjòyè ń gbé àfọbàjẹ ní gbé àkòdì ara àǹfààní tẹ́ẹ̀rí ni pé inú yín á dùn orí yín á wú bí àwọn aláròfọ̀ tàbáwọn olórin òde òní máa ṣe ní ẹ ayéṣe kínní gan àwọn èèyàn fi búrẹ́dì kó alómi ọbẹ̀ ni àwọn olórin òde òní oríkìlà ọ̀nà gbẹ́kẹ̀ láti fi gba millions nígbà bá kì í ìran bàbá yín ló máa ń gbé odidi ọkọ̀ fún kínní kan á tún fi àwọn nǹkan òde òní tí ò sí ní orí fi ọ èèyàn burúkú ni anya ni ní kan yìí hàn ní gbé torí lórí ojúbọ lòun sá lọ ni ṣùgbọ́n ètò bá gbọ́fà látọjú àmọ́ kó kọjú sógun nǹkan yíwọ́ ni. mo máa fẹ́ béèrè ìbéèrè kan ní ọwọ́ yín wọ́n máa ń pe àwọn kan ní arọ̀nìrógun mátìrì arọ̀nìgbàràjì gidẹ́rù oògùn àwọn wo náà ń kì bẹ́ẹ̀. ẹ ṣe àti ó padà sí ara àwọn tí mo ti sọ àwọn ẹ̀ṣọ́ kò yí ni wọ́n ń pè bẹ́ẹ̀ arọ̀nìgbàràjì gidẹ́rù oògùn arọ̀nì ni oníṣègùn ògbóǹtagì oníṣègùn ni wọ́n pè ní aṣíjú apópèrè fún ọmọ ọ̀pọ̀ fún yọ̀yọ̀ dàgbọ́ àrọ̀nìrógunmọ́tì di àwọn ohun ẹ̀ṣọ́ ọkùnrin náà ni ìran bàbá ńlá wọn ní sọ òde ọ̀yọ́ ní ayé ìjọun ara wọn ló ń jẹ ààrẹ ọ̀nà kakanfò ǹjẹ́ lẹ́yìn tí bàbá wa Abíọ́lá Ẹdútìrì kan jẹ ààrẹ ọ̀nà kan torí káàtì rẹ̀ tó lè tẹ́rí gbà ẹ má bínú pé mo tún lọ sí ibi ìtàn ṣùgbọ́n ìtàn jagunjagun tẹ́ ẹ béèrè Olúkòǹdó ọ̀kànlérúgba náà fi sígbẹ́rẹ́ ọ̀kànlérúgba sí ọ lórí ọba fẹ́ jàre ọnà kakanfò òdùrọ̀ àtàwọ̀ ẹkùn àtàwọn nǹkan mi inú àdó kọ̀ọ̀kan náà ó ti bu ẹbu kọ̀ọ̀kan tó fi rọjú gbẹ́rẹ́ olúkòǹdó kọ̀ọ̀kan tàbí ó gbórí ẹ̀kan sí gbẹ́rẹ́ yẹn tó lọ ṣe àwọn ètò míì nílé máa nílé máa níbi. ní àkótán ń kọ ìwé dẹ̀ ń kọ̀wé ní èdè yorùbá àwọn èèyàn ka yorùbá mọ́ báwo ṣe fẹ́ ṣe yẹn máa ẹ àwọn èèyàn ń ka yorùbá fún àpẹẹrẹ wọn ní ọ̀dàjà ǹdàjà bàbá nìkan ti dájà ní yẹn wọn dá nírèsí ẹlẹ́rìn ẹ gbogbo àwọn iléèwé tí wọn ń dá ọjà fún wa nìyí àwọn èèyàn ń ka yorùbá fún àpẹẹrẹ ǹjẹ́ mi tí mo ń bá yín sọ̀rọ̀ ṣé mo fi yorùbá kọ́ ọmọ tèmi tí bá láwọn èèyàn mọ̀ nípa yorùbá hàn ká yorùbá ǹjọ́ ọmọ tèmi gan inú ilé tiẹ̀ inú ilé tèmi ló yẹ ká ti bẹ̀rẹ̀ sọmọ mi àní àdáàdì ah, àwa yìí kò náwó sọmọ àní ah, ṣe bẹ́ẹ̀ yóò bá yà láyé ọkùnlẹ̀ kí mi tàbá ọ̀dọ̀bálẹ̀ kí mi ni àwọn èèyàn ń ka ìwé Yorùbá ṣe bóyìnbó ló kọ̀wé Yorùbá tí mo ra yẹn kò pè mí tí mo fi mo mowó tí mo fi ra ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni mo ra ìwé òyìnbó kọ́ lérí ìtàn ṣẹ̀dálẹ̀ bàbá mi kò síbi tí ò mẹ́nuba ńlẹ̀ Yorùbá àwọn èèyàn ń kàwé Yorùbá ìwé àtà gbogbo àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ń dálẹ̀ yẹn ọjà ni wọ́n ń dálẹ̀ à ń tẹ ìmọ̀ Yorùbá ní káàkiri gbogbo àwọn yunifásitì lágbàáyé àwọn bàbá Jacob Olúpọ̀nà ọmọ Nàìjíríà bí ní Harvard tó jẹ́ number one university náà ní àgbáyé ibẹ̀ làwọn wà báyìí ọmọ Yorùbá sáà ni wọ́n wọn àti ní sọ pé ọ̀ọ́gbé àwọ̀ dúdú ọ̀ọ́gbélé ọ̀ọ́gbé irọ́ ọpọlọ Yorùbá orí wọn gan náà fẹ́ lò gbogbo oríṣiríṣi tó wà nílẹ̀ Yorùbá tọ́lọ́run fi kẹwàá tí ò sí bòmí tá àmọ́ yìí ẹ̀ àwọn òkè òkun gan tún mọ yìí ẹ̀ jù wá lọ. ẹ ṣe wá rí ní àkótán ẹ máa wá bá wa kásẹ̀tì òun lẹ pẹ̀lú oríkì ìlú tó bá wùn yìí ẹ bá ṣe ń kì í máa wo àwọn aráalé. ẹ fún àpẹẹrẹ Òṣogbo nílùú bàbá wa Tẹ́wọ́gbẹjà Òṣogbo òròkè àsálà aró tí ń bẹ ní Òṣogbo lòṣogbo fi ń wu ni ara ẹ̀ ni pé iṣẹ́ aró dídá ní ìlú Òṣogbo nílé Ládékojú Oreyèyé Ọ̀ṣun Ọ̀ṣun èwùjí oníjùmọ́nà kí ọmọ aródó dẹ̀gúnyán jẹ ọ̀wáyanrìn wáyanrìn kówó sí ọ̀lẹ́ wáyanrìn kòrówó kó Ọ̀ṣun awẹ́dẹ́rẹ́mọ irú àtìkí ìgbàjọ ìjẹ̀ṣà oríkì kan náà ni wọ́n fi mọ́ kì wá ó tún lè yàtọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àtìkí ìlóbu àṣàkẹ́ àtìkí ìwó olódò ọba olókùkù kọkì ni ẹ̀rí pé ọmọọba ọlágúnsóyè ńlọlá tó jólóore tó gbé ètò ìkàlẹ̀ tí ruyìn náà fi ní láti wá látọ̀nà yìí jì láti ibi tẹ́ ti wá kọ́ọ̀kin làwọn ti wá olókùkù kọ́ọ̀kin òkè là ń bọ̀ bá rè ní kọ̀tún àrókè mógùn àrọ́bà tó yan kò ní dáa kójó òyìnbó wa ní òun máa tún sọ pé à bẹ́ẹ̀ ṣe kíkọ́ ibi kóyìnbó máa sọ ibi tí baba ńlá wa ti kò bá mú kò bá mú irú ti àwọn ní jagunjatẹ́ àti kí ẹ̀ṣọ́ Ìkòyí olúkúlùkù ló ní iṣẹ́ tí í ṣe ògún àwo ẹ̀dùn olúrin adìgìrìgìrì ebi jẹ ògún akirija lẹbẹlẹbẹ ojú ẹ̀lẹ̀ sọnù àwọn ọ̀hún mi wà tó jẹ́ pé ìran ògún ni wọ́n ògún àwo ẹ̀dùn olúrin koríkodò tí rú mìnìmìnì. ẹ ṣègùn àmàrí yín bá. àṣẹ ẹ bóyá ká fún yín ní ìwúre ká fi kásẹ̀ ńlẹ̀ ọ̀sẹ̀ méjì ìfamímọ sọ nínú ọ̀rọ̀ ẹ̀ nínú ọ̀sẹ̀ méjì ní sẹ́sẹ́ ológo ẹ̀dú òlẹ́jà sẹ́sẹ́ ológo adífá fún Ọ̀rúnmìlà ifá máa ṣòwò jàkadì káàkiri ayé sẹ́sẹ́ ológo ẹ̀dú òlẹ́jà sẹ́sẹ́ ológo aláradàmí ó san ogún sẹ́sẹ́ ológo ẹ̀dú òlẹ́jà sẹ́sẹ́ ológo ajéròdàmí ó san ọgbọ̀n sẹ́sẹ́ ológo ẹ̀dú òlẹ́jà sẹ́sẹ́ ológo ọ̀ràngúnlé ládàmí ó san àádọ́ta sẹ́sẹ́ ológo ẹ̀dú òlẹ́jà sẹ́sẹ́ ǹjẹ́ ìwọ olódùmarè ọba tẹ́ńtọ́ forí sí agbèjì ara àwọn tó pọ́n wálé tán gbé àṣà Yorùbá lárugẹ kí olódùmarè kó bá mi dá wọn sí rere o kó bá mi dá wọn sí ire owó ire ọmọ àti àìkú tó parí àwọn ìwà kẹjogún ọ̀títí babajẹ́ àti ọlọ́gẹ̀nẹ̀gẹ̀ ni aṣọ ọ̀ràdà pẹ̀lú àkóǹkó tán ọ̀rọ̀ nífẹ̀ẹ́ àbáláìsù ẹ ṣeun. abala bó ṣe ń lọ náà la ṣe wà lórí ètò ètò agogo ayọ̀ hmm. ìlú Òṣogbo Òṣogbo ìlú ibi tí wọ́n ti ń gbé àṣà lárugẹ náà la ṣe wà àṣà náà la ṣe ń sọ̀rọ̀ nípa rẹ̀ lórí abala yìí ọ̀gbẹ́ni Káyọ̀dé Adéwùmí ni àjọ fẹ́ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé Adéwùmí akínpa àpèyàn sì jẹ́ wa. ẹ kúlé olóòtú ẹ̀rọ olóòtú. tá bá ń sọ̀rọ̀ ní ipa iṣẹ́ ọnà ó tó ọdún mélòó tẹ́ wà lẹ́nu à ó ti lé ní ogún ọdún o ó ti dé ní ogún ọdún tí mo ti wà ní ẹnu rẹ̀. abímọ yín ni ẹ kọ́ ni àbí ẹ lọ iléèwé ẹ. wọ́n bímọ mi mo sì tún kọ́ bìkọ́ ní wọ́n bí mi ní ìlú ọ̀yàn ní odò ọ̀tìn local government ní ìpínlẹ̀ ọ̀ṣun ọmọlé ológun ní nílé alágbà òkè ìlú ilé mi náà ti máa ń kó eégún wọ ìlú ọ̀yàn tá a bá ṣe egungun ní ọdọọdún but tí mo jáde iléèwé àbúrò bàbá mi kan wà former principal yan grammar school ni ó dẹ̀ ní ìmọ̀ ó wá jẹ́ ọ̀rẹ́ sí Chief Jimoh Ibrahimoh tó jẹ́ àwọn artist náà ti wà láti ìgbà tí Òṣogbo ti ń jẹ́. ìyẹn ọmọ ìlú Òṣogbo. ọmọ ìlú Òṣogbo so wọ́n ní láti mú mi wá sí ọ̀dọ̀ wọn a sì fi ọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ wọ́n ní pé tí wọ́n bá ti láìkẹ́ pé kí wọ́n bá so wọ́n wá fàmílẹ̀ Mr. Abi lọ́wọ́ is a former teacher ní Ọ̀yàn grammar school so wọ́n ṣe mú mi wá sí ọ̀dọ̀ wọn ní 1991 tí mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ fúlẹ̀ ìgbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ ìpè eléyìí a máa fi ń decorate inú ilé ni a máa fi ń pọ́n inú ilé ìkan tó wá wà tó ń pè ní mosaic mora ìta la máa fi ń bu ẹwà sí ilé tí ẹ bá lọ sí ilé ilé black center ń sìn ilé ilé oléyàn dúdú tí ọba ọmọ ọba ọlágúnsóyè tó gbé sí àbèrè ńsìn tẹ́ ẹ bá débẹ̀ ẹ rí mosaic tá a fi ya oríṣiríṣi ẹ̀yà ẹ̀yà yorùbá haúsá tí fi gbogbo ẹ̀yà tó wà ní orílẹ̀-èdè nàìjíríà àwọn tó ń jó àwọn tó ń lùlù oríṣiríṣi ìṣẹ̀ǹbálẹ̀ kọ́tsọ̀ olúkálukú ní orílẹ̀-èdè nàìjíríà àti ní áfíríkà ńlá fi bu ẹwà fún ilé adúláwọ̀ tó wà níbẹ̀ gbogbo ẹni tó wà ní òṣogbo àti àyíká rẹ̀ náà ló dẹ̀ ti débẹ̀ tán bá ti rí níbẹ̀ wọ́n á ti rí pé Chief Jimoh Brahima aṣojú ọba àwọn náà ṣiṣẹ́ náà ṣùgbọ́n èmi mo jẹ́ ẹni tó coordinate iṣẹ́ náà láti fi ṣe àṣeyọrí. ilé ọlọ́jẹ̀ lẹ ti jáde wá àmọ́ iṣẹ́ ọ̀nà lẹ́yìn láàyè báwo ló ṣe wá jẹ́. ẹ mo ti sọ síwájú náà yìí pé ọmọ ilé gógó ni mí ilé bàbá mi gangan ní ìgboro ọ̀yàn ilé alágbà òkè. Okay àwọn náà máa ń ṣẹ́gun wọ ìlú ọ̀yàn ìyẹn ti fún mi ní látìgbà yẹn látìgbà mo ti wà kéke wọ́n ṣe máa ń ṣe egungun yẹn orí egungun tó wà ń lé wa oríṣiríṣi colours náà máa ń lò so tá a máa ń jóńgbà yẹn ó máa ń dùn mọ́ wa mọ́ ń dùn mọ́ mi nínú èmi particularly àtìgbà yẹn mo ti láìkì iṣẹ́ ọ̀nà àti àṣà ìbílẹ̀ láti lọ síbẹ̀ ìgbà tí mo wà ní secondary school ní Okoye Kola high school nínú artwork èmi náà máa ń ṣe díẹ̀díẹ̀díẹ̀ but ìgbà tí mo jáde tí mo dé gbòòrò tí mo rí bó ṣe rí àná bó ṣe lówó owó lé owó lórí ló jẹ́ kémi náà yà sí díẹ̀ mi ò sì kábàámọ̀ pé látìgbà tí mo ti yà sí díẹ̀ pé e, nǹkan lè mọ́ mi. ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa àṣà ilẹ̀ Yorùbá àti bí àwọn èèyàn wa ṣe ń gbà ó dàbí ẹni pé ẹ̀sìn ó ti ń gba àṣà lọ́wọ́ wa kí lè rí sọ sílẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀sìn ti ń gba àṣà lọ́wọ́ wa kò dẹ̀ ẹ kó rí bẹ́ẹ̀ because ẹ̀sìn àṣà ó yàtọ̀ sí ẹ̀sìn àṣà yorùbá ni pé àṣà yorùbá ni pé kí a wọṣọ bóyá bùbáǹsì ni tàbí ṣòkòtò ká wọ̀ ká sì fi fìlà sí ṣùgbọ́n àgbà tí àwọn ẹlẹ́sìn òyìnbó tán ti kó ẹ̀sìn tiwọn dé ọmọ wa ń ṣe ta bá rí instead kí ọmọ ojí láàárọ̀ kó ní kó dọ̀bálẹ̀ fún bàbá tàbí ìyá pé ẹ káàárọ̀ kò sí ẹ mọ́ wọ́n mọ̀ náwó síra wọn tí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ mo rántí ọ̀rẹ́ mi kan tó wá láti US tó wá fún tourism nípínlẹ̀ ní Ọ̀ṣun tẹ́lọ̀ ni láti Black America ni ó dẹ̀ wà ìgbà tó wá amọ́sáàmù káàkiri ó wá délé ọ̀rẹ́ wa kan ara ẹmu àti ẹja ńgbà wá débẹ̀ ó wá rí i pé ìyàwó ọ̀rẹ́ wa yẹn gbà tó fẹ́ pìrìsẹ́ǹtì oúnjẹ yẹn fún wa ó kúnlẹ̀ ó dẹ̀ di sùkú sórí ha ó wá ní wé kí ni ìtumọ̀ eléyìí á wá ní a máa fi bu ẹwà fún ọkọ èèyàn ni bí òyìnbó yẹn ṣe padà sílùú amẹ́ríkà nìyẹn ìyàwó yẹn tó fẹ́ òyìnbó dẹ̀ lọ dàífọ́sẹ̀ ó ní láti padà wá ní ọdún kejì fún ọ̀sùn ó dẹ̀ fẹ́ ìyàwó ní University of Ife àwa la bá ṣe wedding níbí báyìí ó dẹ̀ ìgbà tí ìyàwó bímọ ìbejì ló bí ó sì wá kó mú yí ìyá ìyàwó nìyẹn àti àwọn fámìlẹ̀ bí ẹ̀ sì lọ sí ìlú amẹ́ríkà nìyẹn ẹ̀ rí i pé nínú àṣà wa lòun ti benefit nínú àṣà wa látijọ́ dín látijọ́ dín kankan náà because ọ̀yàn amẹ́ríkà ni ó dẹ̀ fẹ́ ọmọ nàìjíríà so kò sí yàtọ̀ kankan láàrin wa àṣà dó lọ́tọ̀ ẹ̀sìn sì dó lọ́yẹ́ ọ̀tọ̀ ká mọ̀ mú ẹ̀sìn ká mọ̀ ṣe jàgídí àgbọn àṣà yorùbá kò yẹ kájú parẹ́ ní tí àwọn bàbá wa fi sílẹ̀ lẹ́ ó yẹ kí àwa tán bí nísìn kí a tún máa ṣe kí ọmọ táwa náà bá sì tún bí kán sì tún máa ṣe àṣà ẹ lọ ká má jẹ́ kí àṣà yìí ò parẹ́. ìmọ̀ràn tí mo fẹ́ gbọ́n àwọn yẹn wá ni pé kán má jẹ́ kí àṣà ò kó parun because tí àṣà ò bá parun oríṣiríṣi àwọn ẹ̀yà míì ni wọ́n ń wá tán sì rí i pé àṣà Yorùbá yìí ó níye lórí ó níye lórí gidi nídìí èyí mi fẹ́ kí àṣà ò parun ní most of ní tá a máa ń wo ní òde òní àwọn míì ti fi ẹ̀sìn wọ́n ti fẹ́ fi pa àṣà rẹ̀ tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tọ́mọ bá jí làárọ̀ wàá kí ọkọ ọkọ dọ̀bálẹ̀ ń kọ kí ọ ní orí kí ìdílé tí wọ́n bá kí ọgàn orí rẹ̀ gún mọ́ wípé à jíjí tó jí làárọ̀ yìí o pé orí rẹ̀ ó sọ̀rọ̀ ni but nísìnyí àwọn ìyàwó tá à ń fẹ́ sìn kò sẹ́ni tó tẹ̀ mọ́ orí kí ẹ̀ gan bóyá làkẹ́ ni o bóyá sùnlé ni o bóyá àwẹ̀dẹ ni o gbogbo oríṣiríṣi yẹn ni ò sí mọ́ tó sì yẹ ká padà síbẹ̀ mò ń rọ àwọn ìjọba wa bóyá ní secondary school àti primary school wa kàn jẹ́ kí àṣà yìí kàn kéèké àṣà yìí kàn jẹ́ kí àwọn olùkọ́ kó máa kọ́ ọmọ wa déédéé kí wọ́n kàn compulsory rẹ̀ fún gbogbo ọmọ school òun ṣe science ni òun ṣe social studies ni kán compulsory kó jẹ́ gbogbo apáta gbọ́dọ̀ máa sọ èdè yorùbá àti culture tó wà ń bẹ̀ a gbọ́dọ̀ mú lò ìmọ̀ràn tèmi nìyẹn fún ọmọ nàìjíríà. ẹ ká tó wa lọ ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ọnà iṣẹ́ tá a ti mọ̀ yín mọ́ ni ẹ ló ti lé lógún ọdún tẹ́ ti wà lórí ẹ̀ ẹ tá a bá wá wò báwo ni àwọn ọmọ òde òsìn báwo náà ṣe ń tẹ́wọ́ gba iṣẹ́ ìsìn. ọmọ òde òní wọn ò fẹ́ ṣiṣẹ́ mọ́ number one tẹ́lómi bá ti rí ẹni tó ra ọ̀kadà tàwọn gbọ́ fún wọn tí wọ́n bá ti ṣiṣẹ́ bóyá two hundred naira náà rí lójúmọ́ n ò fẹ́ fi ọkàn sí i irúgbà tèmi ń kọ́ṣẹ́ yìí mo spend odidi ọdún méje lèmi lò ìkọ́ ó méjì ọ̀gá mi Jimoh Ibrahim a máa ń ṣe léyìí fún decoration nulẹ̀ ìkan tún wà mosaic ni tiles ni glass tiles àwọn fi ń decorate ìta so iṣẹ́ yìí ó gba kéèyàn ó jókòó kó gba wùrùwùrù gbogbo iṣẹ́ ọ̀nà àwọn tó ń sasọ ni ó gbọ́dọ̀ farabalẹ̀ kó o dẹ̀ jókòó irú iṣẹ́ léyìí ń sìn tí mo kéyìn tó parẹ́ at mo lò ju ó lé lóṣù kan tí mo fi ṣe ìkọ́rù àwọn èyí tí ẹ rí tí tó di dáadáa yìí loose báyìí ló wà á ṣe mọ́ fi abẹ́rẹ́ bọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan so ká tó bọ̀ tán á kọ́ bọ̀ tá a bá bọ̀ tán láṣẹ tó mọ́ tó máa lò ìmọ̀ràn tí wọ́n fẹ́ gbọ́n ọmọ ọ̀sìn ni pé most of ọmọ ọ̀kadà kán mọ̀ gbọ́n tán gbọ́ ọ̀kadà fún wọn mo bẹ̀ wọ́n kán mọ̀ gbọ́ ọ̀kadà fún kán lọ kọ́ iṣẹ́ ṣùgbọ́n ọ̀kadà èló ló fẹ́ rí lórí ọ̀kadà tó o bá lọ sí iléèwé tó gbọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tó jáde yunifásitì wàá ríṣẹ́ gidi ẹ̀ ṣe pé ẹlòmíì ọ̀kadà ẹni ogun ni ó ti kán lẹ́sẹ̀ ọ̀kadà ẹni ogun ni ó ti kú oríṣiríṣi incident ló ṣẹlẹ̀ ẹlòmíì àwọn mẹ́ta lè kóra wọn sórí ọ̀kadà kan tí tírélọ̀ mọ̀ bọ̀ wọ́n á lọ rọ́lura wọn ọ̀kadà yìí ó ń wéṣì àwọn ẹ̀mí mo sì tún bẹ àwọn ìjọba wa kán jẹ́ ọmọ tẹ ọmọ wa tí wọ́n tẹ̀ ń dìde nísìn kán lọ kọ́ iṣẹ́ kán mọ especially àwọn olóṣèlú ọ̀kadà tí wọ́n ń rà fún wọn kò jẹ́ kẹ́lòmí oníṣẹ́ má ti gbọ́kadà fún wọn ètò ẹ̀ kán ṣe níbẹ̀rẹ̀ àárọ̀ wọn ò ní ṣe tí wọn bá dẹ̀ lè ṣiṣẹ́ tó yẹ kán ṣe lọ́jọ́ àárọ̀ wọn àti soríire wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àti kọ́ ibi sí gan níléèwé ó dìjàgbọ̀n ká tó wá sọ pé kéèyàn wá jókòó láti gbé iṣẹ́ ọpọlọ báyìí kalẹ̀ nǹkan tí àwọn olóyìnbó ń pè ní creativity àmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọpọlọ nísìn nǹkan wà tí wọ́n ń pè ní brain drain táwọn òyìnbó ń pè ní brain drain àwọn èèyàn ò lo ọpọlọ láti ṣe nǹkan tó gíríkì mọ́ ẹ kí ni ẹ tún sí etí mo fẹ́ sọ fẹ́lẹ̀ yìí ni pé òbí kọ̀ọ̀kan mo fẹ́ kán kó ọmọ wọn láti ilé láti bẹ̀rẹ̀ tí ọmọ bá ti ń rákò kàn pé pé wá àwọn nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe o nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe o ní tó ṣe yóò dáa èyí tán bá ṣe pé ò dáa kán sọ fún láti bẹ̀rẹ̀ tán bá sọ fún á wúlò fún lọ́jọ́ òní kọ́ because ó lè sọ pé òbí rẹ̀ ó pẹ́ láyé kó mọ̀ pẹ́ láyé so wá di tọmọ yẹn bọ́ tán bá ti lè kọ́ ní èlítù tọmọ yẹn náà bá ń gbọ́ ó di dandan kí òun náà tán bá bí kó tún rẹ̀ bí mo dúpẹ́ lọ bàbá mi lóòótọ́ àgbẹ̀ ni bàbá mi ṣùgbọ́n gbà mo dégboro èmi náà rí i pé mo change because bàbá mi ó láìkì iṣẹ́ oko iṣẹ́ oko lèmi náà ń ṣe pé after tí mo jáde ìwé mẹ́wàá ni mo wá kọ́ṣẹ́ ṣùgbọ́n wọ́n ṣe wọ́n bá mi sọ̀rọ̀ ńgbà mo lọ pé ìwọ ọmọ mi iṣẹ́ mo ní ọ lọ kọ́ o mọ́ lọ ṣe wùwàkuwà gbàdé mi náà dé ìdọ́dọ̀ ọ̀gá mi mo fara dà mo jìyà ṣùgbọ́n sìn èmi náà ń jọrọ rẹ̀. tó ẹ̀yin òbí wọ́n ní àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí bó bá ti dénú ẹ̀ ondo didi ni wọ́n ní àti kékeré la pé tàn rókò tó bá dàgbà tán apá òkè ń ka mọ́ ẹ jẹ́ ká tọ́mọ wa láti kékeré torí pé tán bá dàgbà tán yóò lè wúlò fún wọn lọ́jọ́ ọ̀la ah, orí ètò agogo ayọ̀ náà la ṣì ah, ẹ máa bá wa ká lọ. wọ́n ní lódodo dájúdájú lódòdó dájúdájú lódòdó dájúdájú lódòdó dájúdájú àánú rẹ yóò sì wà títí ayé lódòdó dájúdájú gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá tí ẹ ń bá wa wòran ayọ̀ lórí ètò wa ètò yín agogo ayọ̀ ìgbà ayọ̀ yín kò ní fọ́ ẹ ní bá wọn sunkún gbogbo ẹ̀yin obìnrin a gbàdúrà fún yín ẹ̀yin tí ẹ bá wà ní inú oyún ẹ ní bá wọn lóyún àní ìbí omi ò ní pọ̀ jù ẹ̀jẹ̀ ò ní pọ̀ jù lọ́jọ́ ọ̀kúnlẹ̀ àgbóhun ìyá àgbóhun ọmọ àríjù bá lọ lórí ètò wa ètò yín agogo ayọ̀ tí ẹ bá ń jí lójoojúmọ́ ẹ máa gbàdúrà fún nàìjíríà nàìjíríà máa dára ọlọ́run abùkún nàìjíríà ìpàdé wa bí oyin.